This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. يبتغون إلى ربهم الوسيلة ẹ̀rí àwọn tí wọ́n ń pè ní nínú àwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bí Ìsá àtàwọn mìíràn náà yabtaguna ila rabbihimul alwasila àwọn wọ̀nyí nínú àwọn ànábì ọlọ́run táwọn èèyàn ń kíyè tá ń ṣe àdúrà lọ sí ọ̀dọ̀ wọn tá mú wọn ní ọlọ́run yìí àwọn gan fúnra wọn àwọn ànábì yìí àwọn gan fúnra wọn ń wá ọ̀nà bí wọ́n ṣe dé ọ̀dọ̀ ọlọ́run ọba báwọn náà bá dùn àti wọn náà àwọn náà ń pe ọlọ́run ọba àwọn náà ń gbà àwọn ń wá ìsúnmọ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́yọ̀rọ̀júnà rọ̀ṣmátà àwọn náà wọ́n ràn kàn wọ́n ń retí ìkẹ́ ọlọ́run kọ́rọ̀ foríjì wọn ó sì máa kẹ́ wọn ni wàyàkọ̀ fún àdáàbà àwọn ànábì fúnra wọn yàkọ̀ fún àdáàbà àwọn náà ń páyà pé káwọn má tara táwọn èèyàn kó sáwọn lẹ́sẹ̀ tá kó bọ́ àwọn lọ́rùn káwọn má tara bẹ̀ ìyà ọlọ́wọ́n ba yàkọ̀ fún àdáàbà àwọn náà wọ́n ń páyà ìyà ọlọ́wọ́n ba torí pé ìyà ọlọ́wọ́n bá ń kọ́ ìnà àdáàbà rọ́bìkà káàna máṣàdùrọ̀ ìyà ọlọ́wọ́n ba wàdẹ̀lílù àṣìjáàr ìtọ́kasí nípa àwọn wípé àwọn kẹfẹ́rí yìí wọn a máa ṣèjọsìn fún wọn máa dojú ìjọsìn wọn kọ àwọn àṣìjáàr àwọn òkúta àti àṣìjáàr àwọn àpáta kọ̀ọ̀lùhù tààlà a máa rí ibi tí ọlọ́run balẹ̀kẹ́ láti ń sọ fún wa nínú sọ́rọ́tún nájímì alukur'an orí kẹtàléní àádọ́ta ẹsẹ̀ kọkàndínní ogún àti ogún ọlọ́run máa ń sọ fún wa yìí pé. أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى أفرأيتم أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ọlọ́run bá ní abẹ́ ìwárí mu nínú àwọn nǹkan tá ń mú lọ́lọ́run tí wọ́n ń dojú ìjọsìn kọ aláàtà òòṣà kan táwọn ará mẹ́kà níjọ́ ni tí wọ́n ń pè ní láàtà wal àti òòṣà tí wọ́n sọ di abo òòṣà abo tó ń pè ní òòṣà tó ń pè ní al-Uzza ọlọ́run ní bákan náà manata salisata al-ukhra bákan náà manata náà tún bẹ nínú àwọn òòṣà tó yẹ pé àwọn kìíní tí wọ́n ń dojú ìjọsìn kọ àwọn kan wọ̀nyí tó sì jẹ́ pé níbi igi níbi òkúta òun náà ni wọ́n ti gbé wọn. wa hadithu Abi Waqid al-Laythi bákan náà á tún ní òòyì níbi ẹgbàwọ́ ọ̀rọ̀ tí Abu Waqid al-Laythi tí ó ti ń sọ pé kharajna ma'a nabiyyi sallallahu alayhi wa sallama ila Hunayn wa nahnu hudafaa'u ahdin bi kufrin. وللمشركين سدرة يعكفون عندها وينوقون بها أفلحتهم يقال لها ذات أنواق فمررنا بسدرة فقلنا يا رسول الله اجعل لنا ذات أنواق كما لهم ذات أنواق أبو واقيد الليثي هو سيكي sọ pé àwọn صلى الله عليه وسلم sallallahu حنين ونحن حدثاء عهد بالكفر abu waqid nínú àwọn sọ̀hábà tán gba ìsìláàmù tó pẹ́ ká tó gba ìsìláàmù ni bí ọdún kẹjọ lẹ́yìn hijrọ́ ní abu waqid gba ìsìláàmù ó wá ń sọ pé wà nahnu hudasa'u ahdin li kufri pé àwọn ṣẹ̀ṣẹ̀ kúrò nínú ìmọ̀ ẹsẹ̀ bọ́ ni àwọn ṣẹ̀ṣẹ̀ gba àwọn táwọn ń sọ̀rọ̀ táwọn mẹ́fà ládàbí ìjọ́nà náà táwọn ń sọ̀rọ̀ yìí àwọn ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ni ìsìláàmù ò tí ì yẹ wọn tó nǹkan wàhálì mọ̀ṣẹ̀kì náà sì dọ̀rọ̀ àwọn wá rí pé àwọn mọ̀ṣẹ̀kì àwọn ọ̀sẹ̀ bọ̀ wọ́n ní igi kan tó ṣe pé ya'kufuna 'indaha wa yanutuna biha aslihatahum wọ́n á máa fi àwọn nǹkan àjà ogun wọn wọ́n á máa fi kọ́ sórí igi yìí bákan náà wọ́n á sì tún máa kóra jọ wọ́n máa kóra ró sábẹ́ igi yìí lẹ́ni tí ń fi igi yìí wá àlùbáríkà lẹ́ni tí ń ran kan pé igi yìí táwọn bá ti fi àwọn nǹkan jagun àwọn kọ́ igi yìí oògùn táwọn bá fẹ́ lọ jà àwọn ó ṣẹ́gun náà ni lẹ́ni tí ń kóra ró tí wọ́n ń kóra ró sábẹ́ igi yìí pẹ̀lú pé igi yìí ní nǹkan kan ó láǹfààní kan tí ó ṣe àwọn. ìkọlù láhà dátù àlùwà wọ́n ń pegi yìí ní dátù àlùwà nǹkan kan tó ṣe pé àwọn máa ń fi nǹkan igi kan táwọn máa ń fi nǹkan kọ́lé lórí famarọ́ọ̀rì náà bí sídìrọ̀ abuwakid alaisi ó ní ìgbà táwọn wọn ń kọjá níbi igi sídìrọ̀ tí àwọn mùṣìríkí àwọn ọ̀ṣẹ́bọ̀ yìí tá máa ń fi nǹkan jẹ ogun wọn tá máa ń fi kọ́ sí tán sì máa ń kóra sí lábẹ́ rẹ̀ àwọn ìgbà táwọn kọjá níbẹ̀ táwọn rí àwọn aṣọ pé ya Rasulullah ìlú ń ṣe ọlọ́run ọba ìjà alana dáta àníwáàpọ̀ kàmá aláhùn dáta àníwáàpọ̀ èrò ń ṣe ọlọ́run owó rí owó sì yan igi kan láàyò fáwa náà pẹ́pẹ́ tá pẹ́pẹ́ yóò mú jẹ́sàtù àníwá àpọ̀ táwa náà tá a máa fi àwọn nǹkan jẹ ogun wa tá a máa fi kọ́ bákan náà tá sì máa kóra ró sí i lábẹ́ gẹ́gẹ́ báwọn mùsùlùmí ṣe ń ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló bá kọ̀ fún un ló ń jẹ́ kó yín wọn yí pé ìwà mùsùlùmí ìwà ẹbọ òun ni eléyìí àti gbé àdúrà lọ́sọ́dọ̀ igi a kì í bẹ igi lẹ́ni tí a kì í fi nǹkan kọ́ igi a kì í kóra ró sábẹ́ igi kan lẹ́ni tó ń ràn kan lẹ́ni tó ní ìgbàgbọ́ wípé igi yìí yóò jẹ́ kó n ṣe àṣeyọrí nínú ìsìláàmù eléyìí kò sínú ìsìláàmù ọlọ́run bá ọba àlejòlá nìkan ni ó máa mú àṣeyọrí báyàn níbi tí yẹn bá ń ṣe. القاعدة الرابعة وكولاكان anna mùṣìríkì zamaniya òun náà ní pé àwọn mùṣìríkì àsìkò tiwa tá à ń lò yìí àwòlágbò ṣíríkà minal awwalin kódà kẹfìrí wọn tó nípọn ju ogbó pọn ogbó yà ó nípọn ju ó tó ń dúró ó lè ju ṣíríkù sí ti à ó lè ju ìwà ológun pẹ̀lú ọlọ́run táwọn ẹni àkọ́kọ́ ń ṣe lọ lẹ́hànà làwọn wọlé nítorí pé àwọn ẹni àkọ́kọ́ tá à ń sọ̀rọ̀ yìí yushrikuna fi rọ̀kọ́ nígbà tára bá dẹ̀ wọ́n náà ni wọ́n máa ń wọ orogún náà máa ń ṣe ẹbọ pẹ̀lú sí ọlọ́run náà máa ń wọ orogún pẹ̀lú ọlọ́run wọ́n yukhlisuna fi shidda ṣùgbọ́n nígbà ìnira ilé koko wọn a máa rántí ọlọ́run wọn á fi dojú ìbádà wọn kọ ọlọ́run ọba tí ò ní sí ọlọ́run bá ti sọ wípé láàrin àwọn àti ọlọ́run wọ́n mọ́ṣíríkù zamanina ṣùgbọ́n ẹ̀ wá rí àwọn mọ̀ṣíríkì àwọn ọ̀ṣẹ́bọ àsìkò tiwa yìí ṣìrìkú hùn dá ìmọ̀ gbogbo ìgbà làwọn fi máa ṣe ìmọ̀ àwọ̀ orogún lọ́ fi máa ń wọ orogún pẹ̀lú ọlọ́wọ́n bá fèrèhọ́ kódà nígbà tára dẹ̀wọ̀n wọ́n ṣì dà àti nígbà tí araba tún ni wọ́n pàápàá ni àwọn máa ń fi kíra bọnu ṣírkù wọ́n délé èrí fún eléyìí náà ní qawluhu ta'ala gbólóhùn ọlọ́wọ́n wà lẹ́kọ́lá tó ń sọ fún wa nínú suratul ankabut alqur'an orí kọkàndínní ọgbọ̀n ẹsẹ̀ karùnléní ọgọ́ta. فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون فإذا ركبوا في الفلك nígbà tán bá ń bẹ tán bá gbé nǹkan ọkọ̀ ojú omi tán máa ń bẹ lórí omi dáàwò lọ tó wá di pé wàhálà fìtínà fẹ́ dé bá wọn lórí omi dáàwò lọ tán bá ń bẹ lórí omi táwọn pé èè bó làwọn ti pilẹ̀ ṣé àwọn ìgbélẹ̀ síbi tí ayọ̀ ní báyìí àbómi àbí omi ó lu àwọn wọn dáàwò lọ wọn wá dojú ìjọsìn wọn dáàwò lọ yóò dojú pèpè ìmọ̀ rábàbà ìmọ̀ rábàbà wọn yóò dojú ọ̀pọ̀ ọlọ́run ọba mọ̀kìlísí ìnàláhùdín pẹ́pẹ́ gbogbo tí ń jẹ́ ìjọsìn pátá gbogbo tí ń jẹ́ ìsìnkú wọn mọ̀ dojú ọ̀pọ̀ ọlọ́run ọba ni malama anajahun ilalbar ọlọ́ni ẹ̀wárí àwọn kẹfìrí àtijọ́ yìí lamma anajahun ilalbar nígbà tá a bá wá láwọn tán gúnlẹ̀ sí dúkìá yọ táwọn abẹ lórí ìmáa wá orogún pẹ̀lú ọlọ́run bá tí wọ́n ń ṣe eléyìí ni ẹ̀rí wípé àwọn kèfèrí tàtijọ́ kódà wọ́n mọ ọlọ́run ọba nígbà àwọn a máa mọ ọlọ́run ọba nígbà tí ara bá dẹ̀ wọ́n ṣùgbọ́n àwọn kèfèrí àwọn mùṣìríkí àwọn òṣèbọ tòde tòní àtìgbà tí ara dẹ̀ wọ́n àtìgbà tí ara bá ní wọ́n gbogbo ẹ̀ wọ́n a máa dojú ìjọsìn wọn ni wọ́n máa dojú ọkọ̀ ní tí èsì ọlọ́run tó yàtọ̀ sí ọlọ́run تمت القواعد الأربع وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته